èmi bọ́ yẹn bá wí. bí mo sọ fún mo ti gbọ́ ìwọ ló bá wí náà o gbọ́ fọ́tò sọ́mbẹ̀ yẹn jìgàn jìgàn ẹsẹ̀ mi ò délẹ̀ ah. èmi bọ́ yẹn bá wí pẹ̀lú mi. jìgàn ìwọ ló bá wí kò sí jìgàn mi lágbàáyé. o ṣe ọ̀pọ̀ lè jẹun àti mi ló bá wí. ó ní jìgàn jìgàn ẹsẹ̀ mi ò délẹ̀. bọ́ọ̀lù ti price báyìí mo ṣe ọ̀pọ̀ lè jẹun àti mi bá wí ó ní jìgànjìgàn ẹsẹ̀ mi ò délẹ̀. bọ́ọ̀lù ti price nine ti price nine.